باب قول الله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين ومن صحيح عن ابن المسيب عن أبيه قال لما حضرت أبا طالب لوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم وعنده عبد الله بن أبي بن أبي بن أبي أمية وأبو جهل فقال فقال له يا عم أي الرسول صلى الله عليه وسلم قال يا عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله فقال لا أترضى عن ملة عبد المطلب فأعاد عليه النبي صلى الله عليه وسلم فأعاد وكان آخر ما قال هو على ملة عبد المطلب وأبى أن يقول لا إله إلا الله فقال النبي صلى الله عليه وسلم لأستغفرن لك ما لم أنه عنك فأنزل الله عز وجل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى الآية وأنزل الله في ابي طالب إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين أدوك صلى أترى عليكم كام بخانة ومحمد صلى الله تعالى عليه وسلم وكفي يا ربك ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé òun ni ibi tí a fi tó lẹ́nu níbi ìtẹ̀síwájú yàtọ̀ sí àgbéyẹ̀wò dáńbà lọ́tẹ̀lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ nípa ìsìnkú ànábì sallallahu ta'ala alaihi wa sallam ọlọ́pọ̀ ti wá ní ẹ̀rú tí yóò gbà tọ́lọ́run tọkàntọkàn tó sì bára sí títí tó fi jẹ́ pé á jẹ́ nìkan nínú ẹni tí a ti kò ń gbé àná ọlọ́run látara àti pé ànábì sallallahu ta'ala alayhi wa sallam orí pé kò sẹ́ni tí ìfẹ́ yóò ní ọ̀rọ̀ sí ká ẹni tó sin lọ́run ẹni tó ti sáà àlùjẹ́ náà ní tó jẹ́ ìfẹ́ gbogbogbò ẹni tó ti sáà ẹ̀ tó jẹ́ pé ó ní àwọn kòjẹ̀kòjẹ tó lè gbé wọn kò sẹ́ni kan tí ìfẹ́ yóò ní ilé bá tọ́lọ́n bá ti yọ̀ọ̀ká fáànà ìfọwọ́lọ́wọ́ dáadáa rẹ̀ sọ́dá lónìí ọ̀gbà tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ò ṣẹbọ kú wọn kọ́ máa sọ ọ́ lẹ́lẹ́bọ kó máa sọ wá ní ọmọ lẹ́yìn àwọn ẹlẹ́bọ ó sì máa sọ wá látọjú wọn níbi bíbí eléyìí tá a wá gbọ́ sí yìí òun ni àgbà ọ̀rọ̀ áyà tí ọlọ́run bá wa kọ̀ máa làwọn ìtàn aláṣọ fún wa ń bẹ̀ nínú sọ́dà twenty eight kọ́tọ̀ áyà fifty six. إنك لا تهدي من أحببت إِنَّ الله يهدي من يشاء وهو عالم بالمهتدين Dájúdájú, ìrẹ́ kò lè fi ọ̀nà máa ẹni tí ó wọ̀. Ṣùgbọ́n ọlọ́run ló fi ọ̀nà mẹ́rin tí ó bá fẹ́. Ọlọ́run ni kẹfì náà Ọlọ́run ní fi ọ̀nà máa ẹni tó bá fẹ́ pé ojú máa jù nípa àwọn tí wọ́n máa jù. Ọlọ́run tí ó mọ ẹni tó wà lórí ìmọ̀nà òdodo. Wọ́n wà áàlẹ̀mú lèlùmọ́ pẹ̀lú. Áyà yìí ni tọ́pìkì wa òun àkọlé ìlú láti tẹ̀síwájú. Ọkọ̀ máa wá fi àdìsá náà tẹ̀lé. Bákan náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ti àlàyé àwọn ọ̀rọ̀ fún wa. Nínú kàlàsáàdì mẹ́ni àgbà, dájúdájú ó lè fi ọ̀nà mẹ́ni tó ọba fẹ́ ẹni tó wù ọ́ lọ́kàn. Ó jẹ́ pé ọ̀lọ́ ti pa lára rẹ onítọ̀hún mọ̀nà. Tálọ́mọ́ bá ń bá wí, Ànábì, ọlọ́mọ wa sálà. Ọlọ́mọ bá ń dojú ọ̀rọ̀ kan yìí. ولكن الله يهدي من يشاء ọlọ́wọ́ bá lè kan nínú ẹni tó bá wù ú ìfúnṣe gbogbo èèyàn ẹni ẹni tó bá wù níbi mọ́nà wọ́n wò wá áàlàmù ní ẹni wọ́n lọ́sùn mẹ́jọ mọ́nà nínú kàlẹ́ àtàrí mọ́nà àbábọ̀ ولكن الله يهدي من يشاء هو عالم للمهتدين ومن سبب نزول هذه الآية موت أبي طالب على ملة عبد المطلب òun ni sọ́rọ̀ bí táyà ìṣùpọ̀kalẹ̀ ní ikú Abi Talib lórí ẹ̀sìn bàbá ńlá rẹ̀ كما سيأتي بيان ذلك في حديث الباب العلم هو لكم يعرف في حديث صحيح صحيح موالين لغاية Kátó wá lọ sí àdéhùn ihe. ọ̀kan náà wọn olùmọ̀ tí wọ́n ti rí kọjá lọ tí wọ́n sì jẹ́ olùsìn lọ́hùn. Olùmọ̀ ńlá ni ìlú ọ̀yìn ọmọ wọ́n ní yàkóòlù tààlà lè rọ̀ fún òlè ọlọ́run máa ń sọ fá ojútẹ́ rẹ̀ sọlọ́lọ́wọ́ àríwọ̀ sálà wípé iná kàyà muhammad ìwọ muhammad látàbí mẹ́rin àhàbà ayé lẹ́yìnfà ìlẹ́yìnkà ìnáma àlẹ́yìnkà ìbàlá wọ̀lọ́wọ́ yá ni ṣùgbọ́n lọ́wọ́ bá ní máa fẹni tó wù mọ́nà ọlọ́wọ́ bá ló sì mọ òun ló ní òye tó ga òun ló ní àwíjàre tó gbọngbọ́n síbi náà ṣe bẹ́ẹ̀ nínú àyà ní ìṣọ́pù bọ́kọ̀rọ̀ 2872 ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء Ìmọ̀nà àwọn ẹ̀dá kìí sí ọwọ́ ìrẹ lọ́wọ́ wà náàbì. Nínú àyà ní ìṣúra kejìlá, ṣúra tó yóò tó bàbí, àyà ọgọ́rùn kan àti mẹ́ta, wà máa àtàrùn náà ti wà láwọn àrọ́pàá Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní òye ìjọ́lùgbàgbọ́ òdodo. Bó ti wò kó bó tilẹ̀ wò kó wò wà náàbì tó ń pé kí wọ́n jọ́lùgbàgbọ́ òdodo. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò jẹ́ bẹ̀rù. Àbọ̀ ní síra wa táǹkà, wà ní mọ̀ sí ìhú náà, àfẹ́ká gbọ́ bí ìyí dáadáa. Ìta àwí, tá a fọ́tà náà bì sọ̀lọ́lọ́wọ́ àyẹ̀wọ̀ sálẹ́ bẹ́ẹ̀ bá láyé báyìí débi lọ́wọ́ débi lọ́wọ́ òfin ní ọ̀nà ìrẹ̀lẹ́ mi náà bá wà kálẹ̀ kí la kọ́kọ́ ọlọ́run ọ̀dọ̀hánà wọ́n tààlà ó ní kò sí mọ̀ nà àwọn èèyàn lọ́wọ́ wa nábì sọlọ́wọ́ sọlọ́ ọlọ́run fún ara rẹ̀ ní mọ̀ sí ká lára rẹ̀ ẹgbẹ̀rin tó bá fẹ́ mọ̀nà níbi tá a kàdáre mọ̀ ṣùgbọ́n àwọn afẹ́ká gbọ́ yé wàlìmọ̀ sí ohun tá a sọ wípé kò sí lọ́wọ́ ànábì sọ̀rọ̀lọ́ òtàrà àìsọ́lá ìgbáyé ti kàwọ̀ sí bẹ́ẹ̀tì náà sọ fáwọn èèyàn mú tó pé tálà yìí wọ̀n bá wá bọ́rọ̀ sí ni òkó jókòó tó ó sì dáa tó ọmọdánà ó sì fi gbọ́ tí wọ́n bá sì ọgọ́ lọ́sẹ̀ bínú ọlọ́run ni a tẹ̀sẹ̀ ń sàlàyé ọ̀rọ̀ rẹ̀ yìí ní gbọmọgbọmọgbọmọ tó tó yáwọn èèyàn kó o pé à ọlọ́run kan ànábì lè náà kí lọ́nà ara rẹ̀ ó fi ọlọ́run wá àdúgbò ọlọ́run ló wá mo gbọ́rọ̀ kan lẹ́nu kan ọ̀rọ̀ tó wọ ọkọ̀ òsì ní gbọ́ pọ́blẹ́mù tẹni ẹ òun ni kóun láti mọ́tì dọ́tọ̀ òun ọlọ́wọ́ bá wọn òsìtọ̀ subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n fi gbọ́ torí pé ọkàn wọn ọ̀rọ̀ mọ́tọ́ náà Ìyìn tí a sọ wípé kò sí ní káwọ́ ànábì níbi inú ọ̀rọ̀ yìí ni ìdáyà ti tàòfì kí èèyàn ó mú èèyàn sí náà ní tipa ìjọ́ lọ́wọ́ ànábì mi sallallahu ta'ala alaihi wa sallam òsì lọ́wọ́ àlànà bẹ́ẹ̀ ti tún fáwọn èèyàn mu wà ìpàbóòlù pé a wí fún ọ pé ìdọ́lọ̀ ń fẹ́ nì ó sì lè lẹ́kọ́ nígbà wọn ṣe òsì lọ́wọ́ àlànà òsì lọ́wọ́ ẹ̀dá àtàláyé ní gbogbo ìkòkè lójú ọ̀nà náà ọlọ́wọ̀ kan Eleyi ń fúnra ara rẹ̀ ọlọ́run nìkan ló mú jẹ wọ́n wọ́n lọ́kọ́ dúró àlè ọlọ́run ló kápá ẹ̀ tí ẹ bá ṣàkíyèsí ìgbésí ayé yìí lẹ́nìkan bá gbà bá gbọ́ pé èèyàn kan ó Islam ó fi sí nínú aláwọ̀ dúdú funfun ẹ ni níbi tó nínú ọ̀hún ti sí ọlọ́run dé àbí ibi tó ti nínú wíwọnú ayé dé kẹ́ máa kọ́kọ́ sọ fún yí pé àwọn ah, ti di ìsinmi òdúdó kódà wákàtí máa ràrùn rẹ̀ gbídé ẹ̀kọ̀ sọ pé ẹ̀ lè gbà. Ìjọba wò dáadáa nígbà pé ẹnìkan lọ jókòó ti fi wá àfikún tọ́lọ̀ kò ń ìlànà. Wọ́n ìrònú jinlẹ̀ ọlọ́run yìí tí ọlọ́run ló kàn bá wọn ọlọ́run kàn darí làákàyè síbi pé ní èrò ọpọlọ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ó dàrú tí òfin rántí ọlọ́run ọlọ́run sì bá a lọ síbi tiẹ̀ lọ́sàn-án lóru pa ọlọ́run yóò gbogbo àmì dáàbí mọ ọlọ́run yóò yóò wọlẹ̀ kódà yóò ronú kan tí ò rí sáà ń gbọ́ ní ó bá sí Islam àgbẹ̀rẹ̀ àbójá àwọn tó jẹ́ pé ọmọ adáná ọmọ nígbàgbọ́ pé àwọn eléyìí rọ̀ ọmọ kódà ẹlòmíì fẹ́ ẹni sọ pé lọ́ọ̀sì wà sáwọn eléyìí náà irú àwọn eléyìí sọ lọ́wọ́ lọ́yìn sí àwọn eléyìí ti fún ọ ajá àwọn tó sọnù kò lè gbọ́ pé ìyọlọ́dẹ náà ẹlòmíì fẹ́ ẹni sọ bẹ́ẹ̀ fún wà lẹ́bàá rí ọlọ́run lò wọ́n fún ọmọdé àti وأما الهداية المذكورة وما يمنع تا وان صلي بي يكتب النبي صلى الله عليه وسلم في قول الله في قول في الله تعالى من آية من سورة بسيطة آية بسيطة وإنك لتهدي إلى صراط مستقيم Eh, alìhìdáyà eléyìí tí ń bẹ lọ́wọ́ àrẹ́bì sallallahu ta'ala wa sallam fa innaha hìdáyà ti di láàyà ẹ̀ka ayàwó eléyìí tí ń bẹ lọ́wọ́ àrẹ́bì ètò sí lọ́wọ́ rẹ̀ láti síwájú yẹn ní pé ìtọ́lọ́hún fẹ́ni ọwá ní dẹrẹkẹ́ni sí lọ́wọ́ àrẹ́bì Ojú ọ̀nà tí? Ojú ọ̀nà ọlọ́run, ẹni tí, ẹni tí òun tí ó wà ní sọ́mà tí ó wà ní. Ẹ̀wà ilẹ̀ kàlàtàrí láàpù rọ́ọ̀tù tàbí, ìkí lágbọ́ ilẹ̀ ẹ̀nà. Ẹgbọ́ ayàtà kọ́kọ́ o. Inna kàlá àtàhàdì mọ́nà àbábà. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ dájúdájú ilé ìtawà kàfẹ́ ikọ́ wà iná kàlà sáàdì ìdáyà náà ni méjèèjì tọ́lọ̀ ń lò alákọ̀ọ́kọ́ iná kàlà capital no ó negate ó ní òsì láàdáàdì mọ́nà àbábà ó lè fẹ́jọ́ bá pé mọ́nà ẹwà tẹ́lẹ̀ kejì wà látàhàdì kéèsì láwọ́ là sóyé ìbítẹ́rìn lòmí nítọ́lọ́n bá rí pé kò sí níbi báwọn èrò kan lẹ̀ sí ìpínlẹ̀ lọ kẹ́kọ̀ọ́ àtìlá ogún ọdún ọgbọ̀n ọdún ọgọ́ta ọdún bí mẹ́rin fi ń kí ní sáájú ti sọ̀rọ̀ àtàwọn èèyàn sóyé nítọ́lọ́n sọ pé ibẹ̀ ń ní kò sí ní lọ́dọ̀ tẹ̀lé àbí tí ò sí tó sọ pé ń bẹ níbi láàmù àti lá lóye ìbárẹ́tì àwọn ayàwó ní máa pèjú ìwà fún yín lá tó ní alẹ́ fún wájú tó àwọn àwọn tẹ̀lé láàmù àlè a àmọ́ ìgbà pé kò sí yìí tí lágbájá wà ń bẹ̀ yẹn láà arábìkì kan lẹ́gbọ́n ẹni tó bá ti gbọ́ kàkà tẹ́lẹ̀ ọ̀kan lẹ́gbọ́n lálẹ́ ni kò sí. Àdìsọ̀lọ́lọ́ ọ̀dà ọ̀sọ́là ó ní sọ̀hátìkà ní ṣé ọmọ ìyá wa ń pàtó bá tàbí ọmọ ìyá rẹ̀ àyàdì hàní ìlàsẹ́ tó jẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí tó kí ìdọ́lọ́ ní láà ló ti dáhùn láàmà àti alì láà ọgbọ́dọ̀ síbẹ̀. Wọ́n á fi nǹkan ní ìfún òbéèrè wọ́n á fi kún ìdíjọ́ náà wọ́n fi kún. Wọ́n ní wà láàrín tàtọ́ inú tó ń lọ àbí ìdàwó. ṣùgbọ́n láàmù nìkan tó ní àlì a máa ń sọ pé nǹkan ń bẹ ni nǹkan yẹn wà ó rí i. wálàlẹ̀ á fèrọ́ kù fáyọ̀rù lágàmínà ìwòlà. وإنك لتهدي ó yẹ kọ̀ọ̀kan ọmọ tó kọ́pù tó lọ́wọ́ mo sì máa ń tẹ̀ máa wọ̀nyẹ̀ létí pé kámọ́ kámọ́ tó pàpọ̀ sí àlùkùránì nípa mímọ̀ ìwọ̀nba tó bá kù sááyé olóògbèsè ayé wa káwọ àtúntò sára sílẹ̀ fún àlùkùránì kẹrin kò wéèsì láyé kò wéèsì láti yára nípa mímọ̀ rẹ̀ kéèyàn ó ní kọ́ọ̀pù jẹ tó mọ̀ owó mọ́ gbogbo àwọn ọmọ wa yìí àtọ̀dọ́ àtàgbàlagbà àtọ́mígbà àtọkùnrin ẹ wo àtòdẹ́gbà sílẹ̀ fún àìsàn àmì ìṣẹ́yìn nínú ìgbésí ayé yìí. Bẹ́ẹ̀ bá sọ pé fifteen minutes lòun ó sílẹ̀ fún àlùkòrán ní ojúmọ́. Tọ́wọ́ tọ́lọ́run sọ̀dá náà lọ́wọ́ kọ́kọ́ tó láyé. fifteen minutes oṣù kan fifteen minutes ọdún kan tó wà lè fifteen minutes ọdún mẹ́wàá tó bá dùn láyé àmọ́lódì bẹ́ẹ̀ lọ. tó bá yá ìfún tẹ̀dọ̀ àlùkò láàmú fẹ̀rí ọdún oṣù tó lọ́wọ́. ó ṣe pàtàkì gan-an. irú àlàyé tá à ń ṣe ìwẹ̀ tó wá lójú. mo mo ráwọn bàbá bàbá kan tí wọ́n kọ́ ní koran tí wọ́n kọ́ ní ìlú kejì ayé nínú èèyàn kan gbalu bí wọ́n láti pàdé arédé àwọn jẹ́ sílẹ̀ yìí wọ́n tún bẹ̀rẹ̀ sí fáwọn bàbá bàbá ní alẹ́ ìfúláwò káàkà lọ́sẹ̀ méjì oṣù kan ni wọ́n lò ní ìgbà tó tún padà wá wọ́n tún bẹ̀rẹ̀ sí fi méjì méjì wọ́n bẹ̀rẹ̀ sí mú mọ́ra wọn alábẹ́sẹ̀ kakra mọ́

lóye àti pé tó ní ẹ̀yin gẹ́gẹ́ ń kọ́ ẹ̀ pé two letter word ní Al-Qur'an tẹ́wá kò ní two letter word rẹ́ pé three letter word nígbà tó bá yà yẹn pé four letter word nígbà tó bá yà pé five letter word ní Al-Qur'an kẹrin ẹ̀ sì ní pé nígbà tó bá yà gbogbo lẹ́tà wọn ò ju méje lọ tẹ́bá ti mọ seven letter word ọkà rí òṣìṣẹ́ ilé kò sí èdè lábáwá sára tẹ̀ ju lọ lákọ̀ọ̀kọ̀ èdè lábásọ̀ àkùránì sọ̀kalẹ̀ so mo kọ́kọ́ mọ one letter word alifu ba'u ta'u ta'u seya mo mọ̀ yẹn dájú wọ́n sọ́dọ̀ oní méjì méjì mo tún mọ oní méjì méjì pé èèyàn tẹ̀síwájú yẹn o mo tún mọ oní mẹ́ta mẹ́ta pé nígbà tó bá gbogbo rẹ̀ lẹ́ẹ̀keje fúnra yín lẹ́jọ́ alùpùpù rẹ̀ mọ̀ tí èdè bá ti dára ní bá ti kọjá méje ní ìlú lábáwá mọ́ta o mo fọ́ lọ́ọ̀dẹ̀ àjọ̀nú ni wọ́n kàn lọ́pọ̀ ẹ̀ wọ́n ti kọjá méje lèyìn àpò ilẹ̀ yóò bẹ̀ ta tó tó kò lélẹ̀ tó tó ń gbò ìdó bẹ̀ bó òye kí la bá débẹ̀ ááyà méjì bá ń sàlàyé yìí ẹlòmí ò lè ká gan lè tàbí pé ìyẹn ní kíkà bọ́lọ̀ ti kọ́ kalẹ̀ ìnàkà látàrí ó lè bí mọ́nà mọ́nà àbá ẹni tó wọ̀ látọ̀ wà ìnàkà ń mi àáyà ní wà kí mo pé ẹ pé mo ṣe pé yẹn ẹ́ làdáhàdì kéde láńlẹ̀ yẹn kọ̀kọ́kọ́ ni lá eléyìí là làdáhàdì lẹ́bà ti pe là ẹlẹ́sàdé pé tá làdáhàdì làdáhàdì ìwọ gangan ló yàn tó sọyàn sọ́nà sírọ́ọ̀tì àrí mùsàkì tí ojú ọ̀nà ọlọ́run yìí o ẹwà kówó lẹ́sẹ̀ wá gbọ́ méjèèjì yìí tí kébì ìtakora wọn ni kówó lẹ́sẹ̀ lọ́wọ́ fẹ́ mọ̀nà ìwọ lọ́wọ́ fẹ́ mọ̀nà lórí lójú ọ̀nà tó kọ́ ìwọ́n ló júwe ọ̀nà rẹ̀ fún wọn ọ̀nà àlùkí àmọ̀nà oríire ọwá kù ẹwà padà sí láyà tètè ọwá kù sí ju ẹ̀ńtọ́lọ̀ bá nílò ọwá yé ní adé òye ìwọ́n náà sọ fún ọ pé iná dínà ìdá lọ́ọ̀lù ìgbà ẹ̀sìn lọ́dọ̀ aláàrù ìsìlámù ẹlẹ́dà nígbà bá sọ pé aláàrù nígbà tẹ́lómi ìtú sí ọlọ́run fọ́dún tó àwọn òfin kan ra áwùdáwàlà fún wàtà ìlà ìlà. Láti máa ń sàlàyé ẹ̀rọ tó gbà yí ọmọ aráyé, ẹlẹ́dàá ni ò gbé ọrin yẹn, ẹlẹ́dàá ní ọdún tó tó mi. Bàbá ní kí ni wọ́n mọ̀ tí wọ́n pẹ̀lú ẹlẹ́dàá ẹlòmí orí ní ìgbà mú. Àbẹ́ ẹ̀kọ́ mi, wọ́n ń lọ bẹ ẹlẹ́dàá rẹ̀, kò lè gbà pé adániwá báyìí ni wọ́n gbé kí wọ́n ti ọlọ́run bá gbọ́dé. Lọ́bàá sá orí mi dákòó orí mi jọ ó tó yíra ìlú àṣẹ̀dá àdániwáyé ẹni tó ma wá tó tún mọ̀ wá òní ọlọ́ àráyìn sọ̀lọ́lọ́ òtàrà sọ́lá ọlọ́run wá ní sọ fún ma dámà pé nínà dínà nígbà wọ́ọ̀lù ìsìlá ẹ̀sìn tó wá mílíọ̀n ó tó kù ó ayé ìmọ̀lọ́lọ́ fi àlọ́ tó dá wá sáyé alìsílámù Ànábì sọ àdé òtọ́, èèyàn mélòó wọn sì sàn láyé, ìjẹ́ ti sọ́yà gbé nìyẹn nù. Ó júwe ní Hajjati Wàdà, Hajj tó ṣe tó fi kúrò láyé, ó ní Al-Alifalahu, Allahumma, ọkọ̀ tó fi kí láì wọ lọ́hùn, lójú iṣẹ́ rẹ̀, kọ̀ọ̀tẹ́lẹ̀ nìyẹn. Nínú iṣẹ́ tó jẹ́, ó ní kí ẹ gbà wípé láìláà ìlọ́lọ́ nìkọ́bà kan tó tọ́ka sí àbí àlọ́ tí ó wáyé àwọn ẹ̀kọ́ sí gbàdẹ́ àbí wọn gbàdẹ́ ojú yọ ọ̀nà àṣìyà ọ̀nà àlìjẹ́nà ọ̀nà ọlá ọ̀nà ọ̀là ọ̀nà orí orí ṣùgbọ́n èyí tó wà ní ìkáwọ́ sí àtìkáfà sí kí egbò kò sí lọ́wọ́ ẹnìkan sọ fún ọdún tó mọ́ ọmọ lọ tọ́jú wẹ̀ fún yìí wípé bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí náà wọ́n bá tún lọ́mọ lọ. ìgbà tí wọ́n fẹ́ máa lọ sáàbà fẹ́ sìn ló bá dọ́wọ́ láwà ní lọ́rí. ló bá rí pé àwọn tí wọ́n máa ń wé láwà ní báyìí kò tún náà ṣé èsì sì rí báyìí. mo ní ṣètò wá rí o ọ̀pọ̀lọpọ̀ àti máa ń wé láwà níbẹ̀ wọ́n ti wá gbọ́ tún náà yìí o ṣé pé tún náà wọ́n ti ń ṣe o lọ́pọ̀lọpọ̀ wọn lè bẹ̀rẹ̀ ìpòye inú fọ́ọ̀mù ló ti wo kí mo rí fàyọ àwọn tí wọ́n sọ yẹn òkú ilẹ̀ pẹ̀lú bá adọ́kùn náà yé àwọn ìfẹ́lẹ̀ẹ̀sẹ̀ gbọ́ yé ló wọn ni tí kì í ṣe pé wọ́n yáwó láwà níbẹ̀ ìlú burú ẹ̀sá àti gbọ́ súnmọ̀ yẹ tẹ̀lé wọ́n kò lùgbà àwọn èèyàn tó gbọ́ súnmọ̀ yìí lápá kan àwọn èèyàn táwọn yìí lẹ́yìn lè lọ rò wípé ẹ̀fà àwọn eléyìn lẹ̀ nínú làwọn eléyìn fi tí dé mọ́láyé tó sọ àpàdà tó ní na àwọn agbógun ti táwọn náà tí wọ́n ti lo fífì sí sí ìyà lórí ẹ̀ náà wa wọ́n pọ̀ ha ìmọ̀nà kásàlàyé fún òyìn ọmọ ilé ìtọ́lọ̀ tó sì fi rinlẹ̀ tọ́bà dábì yẹn sọlọ́lọ́wà rẹ̀ sọ́là fàhúwà àlùmọ́báyì mọ̀hánìlá ànábì sọlọ́lọ́wà àníwọ̀sánlá òun ẹni tí mọ̀ sàlàyé ìtọ́lọ̀ ń fẹ́ wàdálù alàdínì yí wà ṣàrẹ̀mù oní máa júwe ìṣẹ̀rí ọlọ́run fún yẹn àtúbò rẹ̀ fún ẹ̀ ẹnìkan pè látẹ̀kọ̀ wàá wà ní ọkọ̀ wọ́n á ní lọ pé bóyá nǹkan kan ló sọnù tàbí yẹn kan wọ́n á ní káwọn sa tó bá fìyà tí wọ́n kọ sí inú ibi tí èsì àdìsíláàmù nínú àmì fọ́fúlà wíìn ẹ̀wọ̀n tíra gáàsì mọ̀túndà àwọn wà jáde gbóyà tó wà mẹ́kọ̀ọ́ wọ́n ń sọ̀rọ̀ ní wọ́n ń kórira rẹ̀ àwọn wà lè àwọn wà lè kalẹ̀ gbogbo ní ilé yẹn ní ọ̀sẹ̀ wà lọ́sẹ̀ ọ̀la tòbí yẹn bá ti wá ń wọlé bọ̀ lọ́wọ́ bá bà ní mọ̀ sí ìdílé pé yóò fẹ́ láti bẹ̀rẹ̀ mínísà ló pàtó ìkọ ẹ̀ àkọ́kọ́ mi sọ fún yín nínú nínú àlàyé nínú lọ́kàrí yẹn ìsìnà bíi mẹ́ta ló kọ́kọ́ ojú ọ̀nà bẹ̀rẹ̀ yóò kí alẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kì ẹlẹ́ẹ̀kejì wọ́n pa ẹni ẹni bí wọ́n pàtó kọ́ fún tí ò bá tọ́lọ́ ọ̀hún èsì kan ló pàtó kọ́ fún ló pẹ̀ fún bẹ́ẹ̀ àlùkò àwọn láti kú lẹ́yìn náà tí ìbá ti kẹ́ wọ́n á kọ́ sórí àyẹ̀ sínú ìgbógun ikọ̀ ìyẹn fẹ́ ká lùkọ́ àrùn tó tún kò sí gbọdọ̀ lọ sọ pé inú àlùkò àrùn ló lọ àti máa kọjá kó yìí bó ti náà kọ́ àwọn ọjà ẹ̀bọ wà ń bẹ̀ àdàdàlẹ̀ wà ń bẹ̀ ẹnu abẹ lọ́run lórí nǹkan tí ọba jẹ́ ìdùnnú ọ̀sán ọlọ́run fi nílẹ̀ ìtò bá jẹ́ màá níbi ọ̀sán ọlọ́run kò káwọn wo àwọn àsìkò tí ń gbàdúrà ló ń ṣẹlẹ̀ àti àti gbogbo generally orí aláàbò ń tọ́lé èso ta ló pàtàkì ọbẹ̀ ẹ̀sìn wa wọ́n máa ń pàtó kọ ẹ̀ fún wa ní ìdáǹlọ́nù. lẹ́ni káàkiri wọ́n mọ́ júwe bá ti fún wa ní ààrin ronú pé ni ó ti fi tèmi ni ò sí ní gbogbo ẹ̀ ní àdìsá ẹ̀ tó ni ó lè fi ẹ̀ ló fi wù yẹn ọlọ́run fẹ̀sù ìsìlá àbẹ́jọ́ wa ní ìsìlá kódà àwọn ìsìlá ló lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ onu ló bàtọ́ fi máa ń sọ púpọ̀ ó ti fi àtayọ bẹ́yẹn ẹni à ń gbé dáyé ní títà títà láyé lè ya yé lé lórí ẹ̀yìn sì wà lórí yẹn lórí pé àṣàlámù àlékún àlékún sàlámù lọ́pọ̀lọpọ̀ yìí ní tó sùn mọ́ lẹ́nu ní o ó sì máa wọn sí èdè mùsùlùmí lẹ́nu mí kan ojú rẹ̀ sì ń di ètò pẹ̀lẹ́ ní Islam abẹ́rẹ́ ní ìsìlá àbú tó tó gẹ́lẹ́ mọ́ mọ̀ pé òdì wípé tó bẹ́ẹ̀ yé mi wọ́n bá sọ pé eh, welcome welcome welcome good morning good evening good afternoon tí ẹ bá sọ fún pé àsàlámù àlékún lóbi ní pé kò bọ̀ nígbà táwọn kan tí ò fẹ́ ìlànà oríire ẹ̀yìn tí wọ́n ń bẹ̀rù ẹ̀sẹ̀ tí wọ́n ti tilẹ̀ tí wọ́n ti kú ọ̀rọ̀ náà ní èrè ẹ̀kọ́ pé àwọn àkàràmà àlékún ni wọ́n tún bọ̀ wọn òun kò sì kẹ́kọ̀ọ́ òun jẹ́ àwọn àkàràmà àlékún. àbá àkànlélógún àwọn sálá ní omi ìrìnsẹ̀ wá inú sọ̀rọ̀ ẹ̀ náà bí ó ní èlé ṣe àkàràmà àlékún báyìí báyìí lórúkọ mi máa ń

tí bá fi gbà táyé dàrú yìí tọ́mọ adámọ̀ táyé àti táyé dàrú yìí máa kẹ́sà bá táyé nìyà pẹ̀lú tọ́mọ yẹn fọwọ́ ara wọn bà. ní ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ bá sì rí tẹ́lájálé níbi kan ẹ máa wá ẹni tí sóra ẹ jọ kẹ́ ẹ sálámà sí torí ẹ rí mọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ó ti wá yípo àwọn èèyàn dàrú náà làwọn lọ wà ìnàkà làtáàdì ìlà ìrọ́ọ̀tì lòkì. Ànábìsọ̀lọ́lọ̀ òdára rẹ̀ òtọ́lá tó láàmì láàka láyé pẹ̀lú ọlọ́run bá fẹ́ ní títóbi, ọlọ́run bá fẹ́ ní ńlá pẹ̀lú yìí náà. Ọlọ́run ní kó kàn jú ọ̀nà àmà fáyìyàn ni níbẹ̀ lọ́wọ́ ẹ̀. Kí èèyàn wọn má dàgẹ́gẹ́ kò sí lọ́wọ́ láwọn àkàlẹ́ ìsìn bá tó wá lójú kíra wà dáǹkà àti ìdánilẹ́kọ̀ọ́ wà nínú àdéhìsì ọmọ mùsáyì àti mùsáyì tó gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní lámà àdọ̀rọ̀ àbàtọ́ọ̀lì látọ́ọ̀lì ní ìwọ̀pá nígbà tí kú dé sí ikú àìwọ̀pá ikú tó dé sí àdìsọ́ọ̀lì kí ni kí ni àmọ́ ọlọ́kùnrin wọn àlà àmọ́tò àpẹẹrẹ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ẹ̀mí gẹ́gẹ́ òbí bọ̀. inú pàtó mi jẹ́ pé òbíjọ́ náà fi bá a sọ̀rọ̀ olùgbékèé kò fún mi bá sọ̀rọ̀ àlàyé mi bá sọ̀rọ̀ ẹnì kejì náà ṣẹlẹ̀ náà láàrin àwa àdáwa náà tó bá ti dé séjì kan gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ náà ti kọ́ wa láti kọ́ra wa ọkàn ọ̀sùn máa sọ fún wa pé ẹgbẹ̀gbẹ̀ ti lọ ọlọ́run fẹ́ mi kó láàrin wa kò sí ìdáfẹ́. ìgbà yẹn làwọn abẹ́rẹ́ sí mọ àwọn ìgbésẹ̀ kan tó yẹ kéèyàn òkú fẹ́ni tí ti ń lọ àyàfi tọ́lọ̀ padà padà lókù. ipò yẹn làrúkọ níbi wà tó sẹ́kù nínú àràfà nàbì sallallahu ta'ala alaihi wasallam. òdíjọ́ ọlọ́run wá bá jẹ́ àwọn Rasulullah sallallahu alaihi wasallam nígbà tó ti tọ́lọ́ wá níbẹ̀ tó dọ́dọ̀ àbútọ́ rẹ̀ tó dọ́dọ̀ bàbá rẹ̀ tó kù fún láyé wà ní ìdá owó Abdullahi ibn iji àwọn ibn Ali ẹni tó adákọ̀ yìí Abdullahi ẹni èso orúkọ tó wọ́n pè ó muslim ni ọmọ ìyá wa ni kò ní tójú kan rí kòkò orí kan lè lẹ́ẹ̀kan rí fún Allah àtìgbà tó bá tún gbà kéde tó larí mọ́lẹ̀ àmọ́ tó dúró dè láì dáadáa ìforí kan lẹ́ dẹ̀ kò ṣẹlẹ̀ rí nínú ẹsẹ̀ pẹ̀lú mùsùlùmí ẹ̀ tí bí ẹ̀sẹ̀ jẹ́ mùsùlùmí ni pé lórúkọ nìyàn ní kẹ́lì àwọn tó ń sọ ìsìláàmù rí tí wọ́n fi kó láyé ọ̀kan ní wọn lápẹ̀ ní Abdullahi Mẹ́wọ́n ẹ̀sọ pé orúkọ ọmọ ìlú olóòní omi jẹ́jọ́ pèdè rẹ̀ ohun tàbí ìnáwó Abdullahi Asọ́fẹ́ ọmọ ọ̀pọ̀ Abdullahi ló kọ ọmọ. Yóò tó ló kọ o. Tó ló kọ ilé ìyí àdéhùn. Abdullahi ọmọ àbí Umayya òun ń bẹ lọ́dọ̀ àbí Tọ́líbì àti Abu Jahal. Abu Jahal àtúmọ̀ ọ̀rọ̀ bàtà Tọ́líbì náà nígbà àgbègbè lọ́jọ́ tí Umar Khattab gba Islam títí tí ó fi gba ìyá àná ni wọ́n dọ̀tà sí látàyé. Nígbà tí Umar Khattab ti ìpínlẹ̀ Islam fún àbùkù ayé kan náà, ó gbé mẹ́rin sí kejì. ó ní ní ìbátàgbé ó ní dábà ìláka wà lè mọ́ ọ̀bẹ̀ ọkà mọ̀kọ́ọ̀lù lẹ́nu rẹ̀ wọn ìwọ àbíntọ́ ọlọ́ọ̀gbà wọn kẹ́ parun àwọn olùkọ̀sán wá sọ wípé yóò kàn jùlẹ̀ fúnlẹ̀ ní dáa aláwọ̀ jù tí bá tẹ̀ lọ ọ̀pẹ́ yàtọ̀ dé náà gbé lọ ìgbà náà dáadáa ìbá wà là ń fọwọ́ wọwọ́ nínú ìtìnà àìsí náà ẹ bá fi yànjẹ ìdánwò ìlú ní ìsìn yóò bá wọn tẹ́bọ̀ ní àbí tó bá mọ̀ náà kọ̀wọ̀ ní jẹ olóṣèlú nìkan lẹ́ ń bá ẹ bá wọn lèmọ́mù lèmọ́mù òní ni wọ́n mọ̀ burúkú olóṣèlú lọ ẹni tó fẹ́ lẹ́yìn tó mẹ́ta sí inú mi dùn pé àtijọba àtàwọn èèyàn nínú ìlú àtàwọn oníròyìn ọ̀dọ́ ni wọ́n ń pe àwọn tó jáde síta pé ó tó gẹ́ wàhálà ìpọ̀ inú mi nìkan wọn ọ̀kan wọn ní onígbàgbà wọn ọ̀kan wọn ní kọ́ọ̀dù ọlọ́run ti tẹ̀lé ìlú fa àwọn tí ń darí ìlú ìlú tí wọn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tí ń bọ̀ lẹ́yìn oúnjẹ ti bẹ̀rẹ̀ ọlọ́run náà jẹ́ wọ́n kọ́ wára wọn fi pa nàìjíríà yà pẹ́ẹ́pẹ́ wàlúwà mi làbẹ́. inú ẹ̀ náà la ń gbọ́ tí rìpọ́tà kan sọ wípé government should listen to this. people ẹ má sì pè wọ́n ló kọ́kọ́ because gbogbo ẹ̀yin tẹ̀lé ìjọba pátápátá àtàwọn tẹ̀lé tó wọlé lọ́wọ́ they are not more than one point five million ẹ lè dé sí one fifty million wọn tó bá dàbí kan wọn lórí lórí NPA ni mo ti gbọ́ Ọ̀yọ́ sọ. àwọn èèyàn yìí wá ń bẹ pẹ̀lú ẹ̀kí labádébẹ̀ àwọn èèyàn wọ́n fẹ́ràn sọ́nà ìyọ̀wọ́ wẹ̀wọ́ níbi àìdá ẹ̀yìn yóò bá lè sọ pé tí ò dá òlókọ méjì kò dá náà ni ẹ̀yìn lẹ́sọ bẹ́ẹ̀ tí ìsọ̀n bá ti bá sọ náà mo kágbà pé kò bá mu ojú sì wá nì àwọn bá ti sọ nì àwọn bá ti ké gbà nì wọ́n mú wọn gbapá mọ́ra nì ìtópọ̀ lọ́dọ̀ yìí ní Yorùbá jẹ́ ní látòjú rẹ̀ náà èyí tó túmọ̀ sí látòjú rẹ̀ túmọ̀ sí ni pé àwọn aláìmọ̀ kan ti sí ìyẹ̀ kan ti sí ìyọ̀ kan wọn pa lọ́pọ̀lọpọ̀ wọn kò sí tó mọ̀ nípa sọ̀rọ̀ lọ ojú òdì wa máa lẹ ló gbọ́dọ̀ lọ́wọ́ báyé abẹ́rẹ́ ayọ̀ òkú a kò ní kọ́ọ̀kù sọ̀lá tí mo sọ yóò fi ti ọ̀sẹ̀ ní ìlọ ètò ló mú ọ̀tọ̀ yìí lọ́mọ kan bá wá fi kọ́ọ̀kù kan níbi apá àlàáfíà ìmọ̀ tí òfin ẹ̀ka kan bẹ̀rẹ̀ mò wo ọ̀sọ́ ọmọ rẹ̀ sọmọ tó lókun yìí. wá ń sọ wípé ọmọ bọ́sibọ́sí darapọ̀ mọ́ wa. àwọn bàbá méjì mú wa pé ẹ̀bílẹ̀ dáhùn ẹ̀bílẹ̀ dáhùn ẹ̀dódó dáhùn. Ah, ọmọ náà ọmọ náà bá sí ìmọ̀ òun sọ̀rọ̀ wọ́n ti sọ̀kọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀fẹ́ nígbà tí bẹ̀rẹ̀ sọ̀lá àní ló sọ̀rọ̀ lọ́wọ́ làbásọ́lá náà ewó ní sí ọmọ sí ẹ̀sọ́ tó ká sílẹ̀ nígbà tó dágbó wọn ní eré pa wọn pọ àwọn òfin jẹ́ pé ń bá àwọn èèyàn tó tọ́kùn òun nìkan ló sì wá sọ̀lá pẹ̀lú wa jẹ́ náà sọ̀lá tó lọ́jọ́ yìí òun nìkan ló sì sọ̀lá tó lè ká àkàlù wa wọ́n á fi kọ́rẹ́sàn fún un lẹ́yìn tó bá dájú ó kò ní sọ̀lá o tó bá yẹ kí ẹ̀sìn náà láti kọ́ ọ́n la gbé wọn wá sí lọ́sí ẹ̀jẹ̀ ká kọ́ ọ bó ti yẹ kó rí gan-an ọmọ tá a bí ẹnìkan ló sáàbì nínú ìfà ọmọ ìmọ̀mù kan tí ìfà ọ̀ àníkà pé débi pé ọkọ̀ọ́yà máa jáde ó déjọ́ ìdùnnà bá lọ èmi ò sọ ní ilé tó bá yìí mọ̀ mo sọ ní ìsọ̀kọ̀ rẹ̀ kù nígbà tá a sùn láti ń dá ọmọ tó gbàgbẹ́ lọ ìyẹn ni pé láwọn ti fi kàn án èèyàn jáde ó ní sọ̀rọ̀ àti òní sọ̀rọ̀ àti òní tó sàwọn ọmọ rẹ̀ tó làwọn sọ̀rọ̀ àti òní ibi ò mọ̀ sí wa. Káàgbọ́n àwọn oníkò ní sáǹkọ̀ yìí náà. Bẹ́ẹ̀ni kan bá gbọ́ ìsìláàmù lé pátápátá ju bó ti yẹ kí débì kan. Lọ́wọ́ débẹ̀ yóò sọ pé àbúrò bá débẹ̀ ṣe é bàjẹ́ ju èrè ń tọ́lọ́kà kan tó ń Kí ló lè tó bẹ̀? Kí ló lè tó bẹ̀? Bóyá kókó débẹ̀ gan, bóyá wọn wọlé ìtàn. Bí àwọn ọrùn lágbára pẹ̀lú ìtàn torí kò sí ìgbàgbọ́ mi níbẹ̀. ayé ó sì bọ́ mo kọjá lára àwọn ọ̀sán níwájú àwọn ẹ̀sán lọ́sàn yìí wọ́n ìfà àfà wọ́n ìfọ̀ ní ah, pé ìdí wọn sọ láwọn tẹ̀lé kọjá mi. tó bá ti pé èèyàn ti torí ọ̀rọ̀ tó ń sọ gan lọ bá wọn gan ó sì yẹn rí ìkàwé. torí wọn wòye sí àwọn kan tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí láyé tó tó kó jù báyìí náà lọ ní wọ́n fi sọ̀rọ̀ yìí. Yorùbá náà sọ wọn ní ayé àfọwọ́bà sílẹ̀. Àlùfíà mọ̀ ń kọ́ àfọwọ́bà lọ́gbẹ̀rẹ̀ yìí. torí pé wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ àmẹ́lì tẹ̀lélọ́ ìtọ̀ sọ́dà yìí pé nígbà tí wọ́n bá ti pa ikú tọ́lọ̀ tó máa pààyàn náà tọ́lọ̀ ń bẹ̀ ní tiẹ̀ náà wọ́n á fún gbogbo ọmọ àdúgbò náà pé ẹ máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láàbò ìjàmbá àdá ẹ ẹ kúmọ́ láyé o wọ́n sọ fún ọmọ náà náà bẹ́ẹ̀ ẹ kúkú mọ́ o ẹ máa jìyà lọ. sọ pé èsì àfọwọ́bà sílẹ̀ ربنا آتنا بالدنيا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àdìsí yẹn ibẹ̀ láti wá rí wípé àmẹ́jì sọlọ́lọ́ òtàlá òtàlá tòun ti kó báwọn èèyàn méjì yẹn lọ́dọ̀ bàbá rẹ̀ yìí àdìtọ́lì oníyà ọkùnrin kó la ilaha illallah gbólóhùn nìkan ló kù sí bàbá yẹn lè sọ ọjọ́ náà bá ti kọ́ lọ́wọ́ fún un kò sí harọ́kà náà kò sí action náà ìtọ́lọ́ fi ní ẹ sọ wípé kò sọ́kà kan tó sọ́kà àtijọ́ ti fún lóde ìlú àti àwọn ìtumọ̀ láìláì lọ. sísọ níwájú àwọn mélòó olùsọ̀lọ́ ti sọ àwọn mẹ́ta ìdíjọ́ ọlọ́run fẹ́ kí àgbẹ̀dọ́ ìlú ìlú sálímẹ̀. àwọn méjì náà ti wà lọ́dọ̀ ìtẹ́lẹ̀ wọ́n á sàbẹ̀wò aláìsí lójú ọmọ ìyá wọn nínú títì àwọn náà kọ́kọ́ pé ànábì sọ́lọ́ sọ́làm ó ní kàlímẹ́ta ni ṣe bá ti ní yẹn màá ti tí ó lọ kọ̀kọ́ dáàlà àwọn méjèèjì wá sọ sọye àwọn méjèèjì náà wà pẹ̀lú ẹ̀ tọ́jọ́ kékeré tọ́jọ́ mọ̀ ìyá rẹ̀ nínú kékeré àtàrẹ̀ gbogbo àbí láti ápìlì mọ́tọ́lé tó fẹ̀sìn ápìlì mọ́tọ́lé nílẹ̀ ni bàbá bàbá wọn ni tí ó fi ẹ̀sìn ápìlì mọ́tọ́lé nílẹ̀ ni fún ọ̀kọ́ tó mọ̀ dá lóhun tó ní ẹ̀kú yé ọkàn rẹ̀ létí kìlẹ̀ àjọ náà ti ń bá bọ̀ gbogbo ojú tí èèyàn kó sínú ni wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n rán létí kárí mẹ́rin àtàrúgbàdo àdínlẹ́tọ̀ àbúlé ń pẹ̀lú. bí yorùbá náà fi ní àti máa mú un orí dada wọn wọn ní hmm, sọ pé òkò nítorí orí ẹ̀ ló ti jẹ́ kó ti bàjẹ́ orí lọ wá àti àwọn tó ti lọ wá àti ọ̀dọ́ lọ wá àti wò fún ọmọ ẹ̀lẹ́bọ̀ ọrọ̀ lé abá rẹ̀ gbọ́dọ̀ torí ẹ̀dàjẹ́ o ìpìlẹ̀ náà ni ọba mọ́ rẹ̀ létí wọ́n tó fún ẹ̀ lọ́dọ̀ àwọn kẹfẹ́rí ìtànẹ́ni àbájábọ̀ àmìlẹ́tì ábìlì mọ́sọ́lí owó kẹfẹ́ ábìlì mọ́sọ́lí nílẹ̀ fàáàrẹ̀ àríyìn nàní sọ̀rọ̀lọ́wọ́ sọ̀sọ́lá ibi tí ọlọ́run wá dá gbọ́dọ̀ sọ̀sọ́lẹ̀ ẹ̀fẹ́ padà ipe kó láàrín láàrín wá fa àhàdá àwọn náà bá tó dé ibi wọn ọba ni wọn jọ ń fà ọgá ní àkọọlẹ lọkọ ọjà owó àlà ní ẹsẹ àwọn ọmọ onítọ ilé ẹ̀kọ́ lórí ẹsẹ ọba náà bàbá orí ẹ̀rí orí wà á bà ẹ̀rọ owó náà dáa ní àjẹ tó wà ní àdé wà á bà ó pọ̀ kò ní fẹ́ àyàkúrà láàyè láàyè lọ́wọ́. láti sọ la ilaha illallah faqala nàbí sallallahu alaihi wasallam àánú rẹ̀ sà nàbí sallallahu alaihi wasallam ó ní là àtàgùfèrọ́nì là àtàgùfèrọ́nì náà kí mo pé là kẹsẹ̀ lá là là ẹ̀rí rẹ̀ là ọ̀pláàmù fúra mi. Tẹ́lá ti lọ bí á ní ìbùkún pé láàtà gbẹ̀gbẹ̀rọ̀ ìní wá boríjì fún ọ̀nà tàbí láàrín àwọn bí nẹgẹ́sì a máa sọ pé kò sí ní ṣùgbọ́n ńlá tí ò ní lálébùnú a máa fi sọ pé pàá mo tẹ̀rí mi ìbúra ni la àsábòsí rọ́ọ̀nà lẹ́ mo búra pé yí máa wá boríjì fún ọ bàbá máa làm ó ní hàn án kọ̀ fún mi kálódé lè sọ fún Allah fàánzàlọ́láwà ń gbọ́wọ̀ jẹ́ àbíkọ́ náà wá sọ bẹ́ẹ̀ kan báyìí tó rà wọ́n ni táwùrà ẹ̀ tó rà tó kíní ni àbẹ̀ àkọ́kọ́ lọ mọ́ká náà bí wà lé náà mọ̀nà àyẹ́ sọ fẹ́rù ìfìfì àbí táwùrà náà ni wọ́n ta fìn òjijì ọlọ́run sọ pé Allahumma mùsùlùmá kò sí ìfẹ́yọ̀ ọlọ́run kò rí jù òjijì ọlọ́run sì fẹ́yọ̀ kan ìbírí ìlú dé láti kan náà àríṣẹ́lá torí ìta gbọ́ ni pé fa anzalallahu anzawajẹ let fa ìtumọ̀ fa mìíràn fa kéèsè wà fa anzalallahu anzawajẹ lẹ́sẹ̀ kan náà lọ́pọ̀ sáyà kalẹ̀ kí láyà náà inú sọ́ra ìkẹsàn áyà 1 3 Kòtọ́sà náàbì. a àbá sì ló ń gbọ́lọ́ ń gbọ́ lódòdó, èmi mú kẹ́kẹ́ máa bòdòdó Freeman. Ẹ̀yìn tániwọ́ onígbàgbọ́, ẹ̀yìn tániwọ́ mùsùlùmí, tániwọ́ onígbàgbọ́, ẹ̀yìn kílẹ̀ ń dápọ̀ kú tó bá jẹ́ ìmọ̀nì tọ́lọ́. Lẹ́yìn eléyìn, kò tó ẹ̀gbọ́n mìíràn bá ló ń gbọ́ náà ń gbọ́ náà lóòótọ́ fẹ́ kò sọ fóun náà bí èmi àgbẹ̀yìn báyìí bá náà nì kí kí ni ó bẹ̀lẹ̀. èèyàn kú sínú ẹbọ wọn ní èyí ó sọ̀rọ̀ fún àfa àtàn ọ̀rẹ́ ìsù bàbọ́mọlẹ́yìn òun náà sọ wípé òun náà ń pàṣípàṣíwá ẹ̀ ṣe ní sọ̀rọ̀ fún yàrá bàbá yóò ní kí náà máa fi àwọn obìnrin jẹ níbi àkọ́rùkọ yìí náà ẹnu sùdá àwọn ọdún ọdún ọjọ́ ìyá súnà kí náà fi rán jẹ níbi ẹ̀kọ́ náà ìyá ló sà ibẹ̀ ló sì kú sí ìwà àkọ́ ọ̀rẹ́ ìdò à ń ṣe fásitì pé ẹ tọrọ fún ya yìí ẹ ṣe ìdá ògùn pátọ́pọ́ báwọn ọlọ́run kó gbà àbọ̀wò àfẹ́ ìdùnnà ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹn tí ó ẹn tó wá mú tọ́lọ́run fẹ́ níwájú alákatakí lórí alákatakí ẹ má ṣe ni ẹ̀ka ẹ̀ta síwájú. kò kò sọ fún àdájọ́ àtàwọn tó ní òdodo pé kí bí ó fẹ́ ni wọ́n jẹ́ ẹbí tí ó súnmọ́ wọn. kódà gbogbo bí wọ́n ti tó súnmọ́ tó kò sí nǹkan tọ́lọ̀ sáyà fi bẹ̀. lẹ́yìn tí ó ti yàn sí wọn pé dájúdájú àwọn ọ̀sẹ̀bọ ni wọ́n tèsí kàn sí méjì èèyàn tí àwọn ẹgbẹ́ rẹ̀ kan dé tí wọ́n sọ pé àwọn fẹ́ yọ amẹ́ torí pé tó àwọn fẹ́ yọ orí ẹ̀ àwọn fẹ́ yọ kan ẹ̀ torí pé ńgbà tí ní ti ìtó jẹ orí náà kú òun gẹ́gẹ́ lọ́yọ̀ ẹ̀ tẹ́lẹ̀ yẹn pamọ́ àwọn ni ó tún ṣe fìdáùsì ní fìdáùsì ìwà kẹ́ni gàtàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó bí wọ́n kàwọn náà ni nígbà tó fi hàn pẹ́lẹ́ bọ́ ni nípa àbí tọ́lì ọlọ́run wa kọ àyà mi kalẹ̀ tó jẹ́ pé àyà tàbí tọ́lì nìyẹn lọ́la twenty àyà tàbí nígbà kalẹ̀ àdáàdì mẹ́rin àbá dájúdájú. Ọ̀ lè fẹ̀nà mẹ́ni tó fẹ́ràn. Ẹni tó bá fẹ́ gẹ́gẹ́ bá ṣàlàyé lẹ̀. Wọ́n kàn sí ìwé àti pé. Ọlọ́mọ. Ọ̀nà sì fi. Torípé òun náà ló jú mi ọ̀nà tá a lè gbà pé táàbì pèèyàn lónìmọ̀nà. Iná lọ́lọ́run ti mọ olùmọ̀nà jù. Ẹlòmíràn mọ olùmọ̀nà. Àpẹẹrẹ ìmọ̀nà là ń rí lágbájá olùbẹ̀rẹ̀ ọlọ́run olùfẹ́ lọ́run olùkọ́ rere àpẹẹrẹ rẹ̀ lárí pé gbogbo ìtókù táwọn òrí yẹn ọlọ́run rí torí ẹ̀ ló jẹ́ pé wàhúà àìlámùbílẹ̀ mú tẹ̀lé nínú sọ́dọ̀tò alẹ́ ha nóòdù abdullahi náà ṣe tọrọ sí ìdí nóòdù pàlùpàlà wà máa yàtọ̀ أنت بنعمة ربك بمجنون وإنك لعلى وإنك إيه؟ وإن لك لأجر غير مملوك وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المظلوم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين أو آخر إن ربك هو أعلم بمن ضل عن سبيله wọ́wọ́ ààrẹ lábẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀. Dájúdájú. Olúwa rẹ̀ jùlọ. Olúwa rẹ̀ ló jùlọ. Kò tó kẹ́yìn èèyàn ó bìyẹn ṣe ìfẹ́wọ́ pé kálukú mọ̀ sí tó bá wù. Ọlọ́run kan sọ ẹni tó sọ̀nà àfẹ́ni tó sọ̀nà. àwa gbọ́dọ̀ mọ ìdí òhàn sí wa láyé a mọ ó wà fún mi fún mi ó wà tẹ́lẹ̀ oníbíbí àní onífúnnà ní a gbọ́dọ̀ yẹ bí ọ̀bá wá ṣe fúnnà yẹ tó fi bójú báwọn ọmọ ọlọ́run ti kí mi lọ ọlọ́mọdélẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ pé mo eléyàn ọ̀pá mọ́mọ́ èyí tó fi hàn ó ti tó kájìnà sí níbi bíbí ààrẹ kábà fi kàn ní ìtọ́wà ẹ̀ kábà ṣe tí ó ní kẹ̀kọ́ ṣe pẹ̀lẹ́ sí a ka àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní ìdúró ọlọ́run wa tó ara rẹ̀ náà أقول ما تسمعون وذلك الله تعالى ولكم إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته